ètò yín ètò wa ògo ìgbàlà òun tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹnìkejì ẹ wò láàárọ̀ yìí pẹpẹ yìí ó pọn mọ nǹkan ó gbé nǹkan anu ó tún padà dìde ó sì tún máa dìde dádì ẹ ti lówó rí àwọn ènìyàn ti ń kan sára sí yín ṣùgbọ́n lónìí wọ́n ti ń pẹ̀gàn yín wọ́n sọ wípé ẹ lè ṣe é mọ́ wọ́n sọ wípé ẹ lè dìde mọ́ ẹ rántí àwọn èèyàn tiẹ̀ ti padà ro Samsoni pin wípé kò lè dìde mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wípé irun orí rẹ̀ yẹn sì padà bẹ̀rẹ̀ sí ní rù ìrètí máa ń bẹ o fún igi tí a gé lórí bó bá ti lè gbóòórùn omi yóò yọ jáde ohun kan yìí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la ni á dára ìránṣẹ́ ọlọ́run ti wà nínú ilé ó ń gbóná di pastor ní ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn lórí ètò Ògo Ìgbàlà òun náà ni a ti gbé ìránṣẹ́ Ọlọ́run yìí wá ohun tí wọ́n sọ̀rọ̀ lé lórí lọ́dún náà òun náà ni ó ń gbóná. ṣùgbọ́n lónìí tí wọ́n wá ohun tí a gbé wá náà ni ohun tí a pè ní ó sì tún lè dìde ta ni ìránṣẹ́ ọlọ́run tí mo ń sọ nípa wọn ibi tí mo ti kọ́kọ́ pàdé wọn ó ní ibi tí wàá ti rí tí àwọn lọ́balọ́ba máa páàkì mọ́tò síta tó máa máa rí ọba ìlú báyìí ọba ìlú báyìí ṣùgbọ́n nígbà tó bá wọ gbọ̀ngàn àdúrà yẹn ó ní dá ẹnikẹ́ni mọ̀mọ́ ó ti rí gbogbo ọkùnrin bóyá ṣòkòtò lásán ni bóyá singlet la ọkùnrin nìkan ló lórí òkè náà ibẹ̀ ni mo ti máa kọ́kọ́ bá wọn pàdé lẹ́ẹ̀kejì mo tún máa pàdé lórí òkè bàbá bíi ẹlẹ́dẹ lẹ́yìn èyí ẹjọ́ dádì ṣé àwọn èèyàn fẹ́ rí iṣẹ́ ìránṣẹ́ yín náà ọlọ́run tún ti wá gbé wọn kalẹ̀ sí orí òkè kan ní ìkọjá àkúrẹ́ ta ìránṣẹ́ ọlọ́run tí mò ń sọ fún wa láàárọ̀ yìí àwọn náà ni àlùfáà àti wòlíì yínká ìyànda dádì ẹ bá mi sọ̀rọ̀ àṣẹ sínú ayé àwọn èèyàn tó wò wá ó tí mo mọ̀ tó dá mi oh my god níwọ̀n ìgbà tó o tí ì kú tó sì wà láàyè oh yes ète àti àbá ọlọ́run fún èrèdí ìwásáyé rẹ ló wá sí ìmúṣẹ. àmì jésù. mo gba ọlọ́run gbọ́. oh yes. ọ̀rọ̀ orin kan ni mo dì mú tó sọ hmm. wípé èyí kì í ṣe òpin. Ah, èyí kì í ṣe òpin ìṣòro tí o níyàn kì í ṣòpin rẹ o. ó sì má dìde o. Ah, má fàyè fún Sátánì kó gbogbo lórí rẹ. ó dá mi lójú wípé nígbà tó o ti kú mm. gbogbo ibikíbi tó o ti ṣubú ọlọ́run alágbára tó gbé àwọn ọmọ Ísírẹ́lì dìde ló pẹ́rú níbi tó ti ṣubú yóò gbé ọ dìde lọ́dún. àmì Jésù ah, bàbá láì tí ì jẹ́ kó tutù ibo là ń lọ gan láàárọ̀ yìí ibo là ń lọ lórí ọ̀rọ̀ òsì lè dìde. gẹ́gẹ́ bí <laughs> Ọlọ́run ti fi sí mi lọ́kàn hmm. ibi tá à ń lọ ò jìn rárá hmm. torí pé wọn kò lè ṣàìmọ́ yànnà àwọn kankan fún ọ tí mo sì fẹ́ kó o gbàgbọ́ lónìí hmm. Ọlọ́run ṣí àyè sílẹ̀ fún gbogbo ènìyàn láti ṣubú kì í ṣe ohun búburú fún ènìyàn láti ṣubú ṣùgbọ́n ohun búburú ni fún ènìyàn láti ṣubú ṣùgbọ́n kó má dìde èrèdí tí ọ̀rọ̀ Ọlọ́run fi wá nìyẹn kì í ṣe gbogbo yá mo wá bọ̀ nínú jẹ́ tàbí láti wá sọ fún ọ pé bó ṣe ṣubú yẹn ní tó ṣe ló fà á no ṣùgbọ́n mo wá láti wá sọ fún gẹ́gẹ́ bí ọlọ́run ti fi sí mi lọ́kàn ọ̀nà àbáyọ fún ìṣubú rẹ hmm. ǹjẹ́ ìrètí wà pẹ̀lú ipò tó wà hmm. mo gbàgbé wípé onírúurú ọ̀nà lèèyàn fi lè gbà ṣubú hmm. ènìyàn fúnra rẹ̀ lè ṣubú ìdílé lè ṣubú orílẹ̀-èdè gan lè ṣubú iléeṣẹ́ lè ṣubú ìjọba gan lè ṣubú ìlú lè ṣubú nítorí wípé tí ènìyàn bá ti ṣe àwọn nǹkan tí ó yẹ kán ṣe ó máa mú ìfàsẹ́yìn bá ó máa mú kéèyàn wà nínú wàhálà àti ogun so mo mo ń fi dá ọ lójú gẹ́gẹ́ bí ọlọ́run ti fi sí mi lọ́kàn àti bí ọlọ́run ṣe gbé mi kalẹ̀ fún ìran àkókò yìí hmm. wípé bó ti wulẹ̀ kó o ṣubú tó ọ̀nà àbáyọ wà fún ọ. oh yes. Hmm. ẹ ṣe. ẹ ṣe ibo la ń lọ nínú ọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ yìí. a bí ọlọ́run ti fi sí mi lọ́kàn hmm. mo mú ọ̀rọ̀ ọlọ́run yìí mo mú nínú ìwé Míkà. ìwé Míkà ìwé Míkà orí keje orí keje ẹsẹ̀ keje sí ìkẹsàn-án. ẹ̀yin náà máa ṣí nínú ilé o orí keje hmm. ẹsẹ̀ keje nítorí náà. Hmm. nítorí náà. èmi ò ní ìrètí sí olúwa. èmi ò ní ìrètí nínú olúwa tí n bá ṣubú. èmi ò dúró de ọlọ́run ìgbàlà mi. èmi ò dúró de ọlọ́run ìgbàlà mi torí òun nìkan ló lè gbà mí nínú wàhálà tí ọlọ́run mi yóò gbọ́ tèmi. yóò gbọ́ tèmi nígbà tí n bá ké pè. má yọ̀ mí. má yọ̀ mí. ìwọ ọ̀tá mi. ìwọ ọ̀tá mi. nígbà tí mo bá ṣubú. nígbà tí n bá ṣubú. èmi ò dìde. àbórí pé ọ̀rọ̀ gboyà lélẹ́yìí fún ọ. Hmm. kí ló tún wá lẹ́yìn ọ̀rọ̀ yìí kò sí ohunkóhun tí ẹnikẹ́ni lè sọ fún ọ tó lè tù ọ nínú hmm. tú ọ̀rọ̀ tó ń bẹ nínú èdìdí ọ̀rọ̀ hmm. èdìdí ni eléyìí fún èmi àti ẹ mo fẹ́ kó o gba ọlọ́run gbọ́ wípé bó ti wulẹ̀ kí o ní ìrírí ìṣubú tó ọlọ́run ti ṣètò gẹ́gẹ́ bí pé ó ti ṣètò ó ní ó ní àti fìdílẹ̀ fún ọmọ ènìyàn hmm. nítorí pé àwọn wàhálà àti ìdààmú tó dé bẹ́ẹ̀ nìyàn ó ní gbogbo èèyàn ló sáà ti ṣẹ̀ tó sì ti kùnà ògbó ọlọ́run ṣùgbọ́n nítorí ìdí ìrọmọ ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ ìṣubú so a rí àwọn tó ti ṣubú nínú bíbélì a sì rí ọ̀nà tí ọlọ́run gbà láti gbé wọn dìde hmm. mo ní ìgbàgbọ́ àti ìgboyà gẹ́gẹ́ bí ẹni tó pè mí tí mo sì sinmi lé wípé nígbàkigbà tó o bá ṣubú ìrètí wà fún ọ hmm. torí pé ọlọ́run ti ṣí àyè sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó ní ìrírí tó yàtọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ ń ṣubú fún ìdìde ọ̀pọ̀lọpọ̀ hmm. dẹ̀ ń dìde fún ìṣubú hmm. ṣùgbọ́n àdúrà mi ní àárọ̀ ni wípé lórúkọ jésù kristi ọmọ ọlọ́run o ò ní ṣubú fún ìṣubú àmín jésù o ò dẹ̀ ní dìde fún ìṣubú àmín nítorí pé ohun tó burú jùlọ ó ní pé kí èèyàn dìde kán pariwo rẹ̀ pé ah, ẹni yìí báyìí ni o báyìí ni o ṣùgbọ́n kó ṣubú kó mọ̀ ní àtúnṣe ah. ṣùgbọ́n àtúnṣe wà fún ọ hmm. nítorí pé ẹni tí à ń pè ní jésù kristo olúwa wa ohun tó wá sáyé náà ni pé ó wá gbé ìrìn ènìyàn dìde torí gbogbo aláti ṣubú sínú ẹ̀ṣẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa hmm. ìṣáájú ádámù. Hmm. ẹ ṣe gbogbo ènìyàn ló ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ sínú ẹ̀ṣẹ̀ bí ènìyàn bá wá ṣubú sínú ẹ̀ṣẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tó ní láti gbé láti tún tẹ̀síwájú. ẹ ohun kan tí mo kíyèsí o ní pé tí nígbà tí àwọn kan bá ṣẹlẹ̀ sí ènìyàn hmm. nígbà tí a bá ń káàkiri á là lọ gbàdúrà ṣùgbọ́n ohun àkọ́kọ́ tí mo kíyèsí tí ó lè mú kí ènìyàn kó kúrò ní ipò tó wà tó lè mú kí ó gbàdúrà kó ní èsì ó ní pé kí iye ènìyàn sí hmm. kì í ṣe gbogbo ènìyàn ló wà nínú ìṣòro lónìí tó mọ̀ pé òun wà nínú ìṣòro yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé bá ṣubú wọn á lọ wò wájú bí àgbàlagbà bá ṣubú á wo ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí nígbà tí a bá bára wa nínú wàhálà àti ìdààmú hmm. a kì í kíyèsí pé kí ló gbé wa ṣubú a kì í wádìí ara wa so nígbàkigbà tí a bá dẹ̀ ti kùnà láti wádìí ara wa ohun tó máa ṣẹlẹ̀ náà ni pé a mú kí ènìyàn kí ìrìn ènìyàn kó pẹ́ nínú ogun àti wàhálà ṣùgbọ́n ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé kí ènìyàn sí ọkùnrin kan nínú bíbélì kò lọ sórí òkè kankan o pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run gbé iṣẹ́ ìrànṣẹ́ orí òkè lé mi lọ́wọ́ ṣùgbọ́n mo fi yé àwọn èèyàn pé bí ènìyàn bá ní òye apẹ nínú ogun ó hmm. tí mo kíyèsí ni pé ọmọkùnrin yìí ó wò ní ọjọ́ kan ó kíyèsí nígbà tó rí pé ìgbé ayé tó ń gbé ní ìsinsìnyí ó yàtọ̀ sí ìgbé ayé òun àná hmm. ó wá wò pé ah, kí ló ń ṣe mí ní àná nígbà tí mo wà lọ́dọ̀ bàbá mi àwọn aláṣẹ ló ń ṣe oúnjẹ bí n bá fẹ́ wẹ̀ wọ́n á pọn mi wẹ̀ fún mi ní hmm. bí mo fẹ́ wọṣọ wọ́n á mú aṣọ fún mi níbi tí mo káṣọ pamọ́ sí ni hmm. èmi wá di pé mo wá ń jẹ èpo ẹ̀gẹ́ ó ronú ó ní ìsíníyè ohun àkọ́ ni pé tí o lè mú kí ènìyàn kó bọ́ nínú ìṣòro rẹ̀ olùkọ́kọ́ ní ìsíníyè hmm. kódà kó tó gbé ìgbésẹ̀ tó kù àkọ́kọ́ ni pé ó ní èmi ó sì dìde ó dìde lójijì kò gbàdúrà kò gbàwẹ̀ ṣùgbọ́n ohun àkọ́ tó kọ́kọ́ mú kí ogun ṣẹ́fun ni pé ó ní ìsíníyè ó ní èmi ó dìde torí pé kì í ṣe bó ti ń rí fún mi nìyí níbi tí mo ti wá kì se bí mo ṣe ń ṣeré hmm. ohun àkọ́kọ́ nìyẹn iyì ènìyàn gbọ́dọ̀ kọ́kọ́ sí na ìkejì o ni wípé ènìyàn fúnra lára rẹ̀ ó gbọ́dọ̀ ní ẹ̀mí ìrònú pìwàdà nítorí pé àwọn kò tí a ṣubú kankan ló gbé wa ṣubú àkàtà dédé ṣubú hmm. bóyá nígbà tó o ní tọkàn rẹ balẹ̀ tó wà nínú àlàáfíà bóyá náà tó ń gbà lo àwọn nǹkan tó o ní fi fún ọ yẹn ọ̀nà tí ṣùgbọ́n di ẹni tí ò tiẹ̀ ní nǹkan kan mọ́. òṣùbù. mo wá ń wádìí hmm. níbi tí mo ti àti ọjọ́ ń sọ̀rọ̀ àti ẹ̀ tí ìgbàdúrà mo wá bẹ̀rẹ̀ sí wádìí kí ló dé tí arákùnrin fi ní ìṣòro tó tó báyìí ẹni tó ti kọ́lé bíi mẹ́rin márùn-ún hmm. ẹni tó nílé epo mo wá kíyèsí pé ní gbogbo ìgbà tó níyẹn òrìṣà ló lọ́ fi ohun tó ní ló lọ́ fi ń bọ hmm. ara màálù fún wọn ara fún wọn nígbà tó wá ní ìṣòro tó ṣubú wọn lè gbé dìde torí pé àfún alágbára àti gbé ní dìde o ti fẹ́ kó kíyèsí nìyẹn so tí èèyàn bá tí èèyàn bá ṣubú ohun àkọ́kọ́ ó ní pé kíyè rẹ̀ kó sí ìkejì ó ní pé kó ní ìrònú pìwàdà láti inú ọkàn rẹ̀ ọmọkùnrin yẹn ó wò wípé yes gbogbo tó ń ní gbogbo tí wọ́n fún un ó ti ti na nínàkúnà. kò sì tó ọjọ́ mélòó kan. mo dúpẹ́. lẹ́yìn náà ìyá àbúrò kó ohun gbogbo tí ó níjọ eh. ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n eh. lọ sí ilẹ̀ òkèrè eh. níbẹ̀ ni ó sì fi gbé ìwà wọ̀bìà hmm. náà ná ohun ìní rẹ̀ ní ìnákúnà nígbà tí ó sì bá gbogbo rẹ̀ jẹ́ tán ìyàn ńlá wá mú ní ilẹ̀ náà ó sì bẹ̀rẹ̀ sí di aláìní. ẹ ṣe ó dáa hmm. ẹ ṣeun ó di di aláìní so nígbà tó wá rí i pé òun wá ní ìrònú pìwàdà pé kì í ṣe bó ti rí fóun rè èkejì ó ní ìgbọ́ràn hmm. àìní àìgbọ́ràn ó máa ń gbé nìyàn ṣubú ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti bẹ́ẹ̀ ni sọ fún mi kan ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́nà ẹ jèrè rẹ̀ náà so àìní téèyàn bá ti gbọ́nà láyé ìgbọ́nà láti ọ̀dọ̀ ọlọ́run torí pé gbogbo ohun tí ọlọ́run ti ṣètò fún ìrìn ènìyàn ó ti fi àlàkalẹ̀ gbọ́nà sí bí o bá máa dé o bá máa lówó tó bá máa ní nǹkan tó bá máa ní àlàáfíà o gbọ́dọ̀ ní ìgbọ́nà nínú o gbọ́dọ̀ gbọ́nà so tí ènìyàn bá fẹ́ dìde ohun àkọ́kọ́ ohun kẹta ni wípé kò gbọ́nà. Hmm èyí tó sì tún dàbí rẹ̀ òun náà ni pé kéèyàn mọ ọlọ́run kéèyàn mọ ọlọ́run ọmọ nínàkúnà yìí ó mọ irú ẹni tí bàbá rẹ̀ ń ṣe ni o ló fi tọ́ lọ o ló fi padà wálé bí ò bá mẹ́rú ẹni tí bàbá rẹ̀ ń ṣe kò ní padà tọ́ hmm. so bí a bá hmm. fẹ́ dìde lónìí a gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ ẹni tó lè gbé wa dìde kò dẹ̀ sí ẹlòmíì tí a fún ní orí ọ̀fẹ́ láti gbé wa dìde hmm. ju Jésù Kristi lọ nípasẹ̀ Jésù Kristi la fi lè dìde mo wá kíyèsí pé nínú ayé tí a wà ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ Jésù a kàn fi ẹnu wa gbàdúrà à ń fẹnu wá gbàwẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ mo ti ẹ̀ kíyèsí nínú ìwé sakaraya orí ìkeje ó sọ fún mi níbẹ̀ wípé àwọn kan wọ́n ń fi ẹnu wọn gbàdúrà wọ́n ti ẹ̀ gbàwẹ̀ wọ́n ń jẹra wọn níyà fún odidi oṣù mẹ́ta láàrin ọdún for good seventy years hmm. náà fi ń jìyà ọlọ́run sọ pé òun ò rí wọn kí ló fà á onítorí pé wọn mọ ọlọ́run abájọ tí gbèrè jẹrẹ máa fi sọ wípé èmi ò tọ̀ àwọn ènìyàn ńlá lọ àwọn olè àwọn ènìyàn ńlá nínú bẹ́ẹ̀lì àwọn tó mọ ọ̀rọ̀ ọlọ́run àwọn tó mọ ìbẹ̀rù ọlọ́run àwọn tó páyà ọlọ́run Hmm. irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò rọrùn fún ọ láti dìde tí wọ́n bá wọ́n bá wọn nínú ìṣubú. Hmm. irú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ni wọ́n máa ráyè dìde yóò rọrùn fún wọn àwọn ènìyàn tí wọ́n bá mọ Ọlọ́run bẹ́ẹ̀ ni tí wọ́n bá gbọ́ràn sí tí wọ́n bá ní ẹ̀mí ìrònú pìwàdà tòótọ́ hmm. ẹ wo ẹ má tí ì kúrò nídìí ẹ̀rọ móhùnmáwòrán yín ètò yín ètò wa Ògo Ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àti wòlíì ìránṣẹ́ Ọlọ́run Yínká Peter ìyọ̀ǹda àwọn ni mo ní lálejò láàárọ̀ yìí ohun tí a sì yànnàná lé lórí náà ni wípé ó sì lè dìde má lọ ṣoògùn owó bó o ṣe ṣubú yẹn tún ẹrù dì yorùbá bọ̀ wọ́n ní bí a ò bá ṣubú a kì dì o ẹ jẹ́ ká lọ sókè lọ́wọ́ nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yìí ètò wa Ògo Ìgbàlà sì ń tẹ̀síwájú ẹ má yí kúrò níbẹ̀ o à ń padà bọ̀.